this, look on the sickness, look on the barrenness, look on Cristiano. Oh, i 耶。 They got it. Praise God. Deus. ìpinnu kíkú tàbí tọ́ọ̀rù lórí.